وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور ما آتيناكم من قوة واذكروا ما فيه لعلكم تتقون الله سبحانه وتعالى وإذا أخذنا ميثاقكم الله بفقر سبيل رب بني إسرائيل ọlọ́run ni ẹ mọ́tún gbàgbé ẹ̀yọ́ ọmọ ìsirẹ́lì ọwọ́ àpáfà ó ti ó yọ àwọn tó fẹ́ yọ kúrò ó padà sórí àìsẹ̀tọ́ wọn ó padà sórí àìsẹ̀lẹ̀ wọn ọlọ́run máa ń wáyé bá fún mi ìfà ẹ tún rántí nígbà tí àwọn ọlọ́pàá bá sàánù ọ̀tá ara tí a gbé àdéhùn oyè àdéhùn ó nípa àgbègbè mi kí ni àdéhùn eléyìí tí Allah subhanahu wa ta'ala tó gbé ẹ̀rọ àwọn òun náà ni kí wọ́n tẹ̀lé ọlọ́run bàbá òun náà ni kí wọ́n máa lo òfin ọlọ́run bàbá tó sì máa bàbá rẹ̀ tẹ́lẹ̀ bọ́lá bá ṣe bí àdé pẹ̀lú kó wa wa náà wípé alámàsìn nígbà tá a bá nílé ayé ta sọ wípé ìwọ́n tàbí máa sọ wọ́n so àdéhùn yìí ẹ̀fà ẹ̀fà ọ̀pọ̀ rí bọ̀ àdéhùn tó tóbi ni àdéhùn tó wọ àdéhùn tí ẹ̀dá ìbọ̀rọ̀ fọwọ́ yẹpẹrẹ ìbọ̀rọ̀ fọwọ́ àdéhùn yìí àdéhùn tó yẹ bọ́lọ̀ máa wẹ̀yìn ní gbogbo gbà wípé ìjẹ́mù ń pé àdéhùn fi láàrin bàtà lọ sùn àdéhù pọ̀tà ọlọ́run bá ní wọ́n nígbà tó ń tẹ̀lé ìsàmù ẹlẹ́tì nígbà tá a gbé àdéhùn pẹ̀lú yín ní ìmọ̀lẹ́ sọ̀rẹ́ wọ̀rọ̀ fàánà ọ̀rọ̀ mọ̀tò tí àwọn ọlọ́run bá lọ sùn àdéhùn pọ̀tà àdá tá a wá gbé òkè tá a gbé sí òkè àpáta ńlá àlìjábà òkè ńlá ìràbàtà táwọn ọlọ́run ọba tá a gbé sí omi yìí báyìí àwọn afúnilẹ̀tọ̀ sí wọn ní ọ̀wọ́ ọ̀tá rẹ̀ wọn kí ni túmọ̀ wọ̀rọ̀ fáwọn pápá ọmọ tó ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní òun gbé àpáta òkè ńlá ògbèrè wọn lẹ́yìn ìgbà tí ọlọ́run ó ti kọ́ ní kí ni pẹ̀lú wọn mẹ́ta wàídà àkọ́gbá lèpa ẹran tí nígbà táwọn ọmọ bàtà níbi fa àdéhùn aláhàdù ọ̀sẹ̀kì àdéhùn tó tóbi tó yí ó nípa olùbẹ̀lá ẹ̀dá olówó rẹ̀ kí náà ni àdéhùn náà náà ni ìjẹ́ ọ̀ràn yẹn ìmọ̀ tẹ̀lé àṣọ ọlọ́mọba ìjẹ́ ọ̀ràn yẹn ìmọ̀ tẹ̀lé àwọn àdéhùn ọlọ́mọba àlẹ́ ìmọ̀ṣọ́lá àdéhùn tó pẹ̀lú ọ̀rẹ́ in tí àwọn ibi wọn mú wá ní àwọn olùwà musa àwọn olùsọwà àfọsàrà kò tẹ̀lé wọn fara wọn ó mú tọrọ Allah subhanahu wa ta'ala aláàfẹ fi títóbi agbára rẹ̀ Ọlọ́run bá fẹ́ fi hàn wá Ọlọ́run bá wá ní tẹ́ ẹ bá gbọ́ lẹrọ a fi ìtòba ní sọtò Allah subhanahu wa ta'ala wa inna tabu min al-jabal fawqahum ka'annahu dhillah wa dhannu annahu waqi'un bihim khudhu ma atainakum min quwwatin wadhkuru ma fihi la'allakum tattaqun sọ́dọ̀ ara nígbà Allah subhanahu wa ta'ala ó jẹ́ ká gbàgbọ́ yé tó gbà lórí ìlú sọ́dọ̀ bàbá rẹ̀ ọlọ́run bá gbé òkè tó ọ̀pọ̀ ìlú tábìlì jábàlá wọ́n ní bàtà wọn ga gbé òkè bàtà ńlá fọ́ọ̀kọ̀ ta gbé wọn lórí ta lẹ̀ wò tó la ó rà gẹ́gẹ́ bí pé nǹkan kan sigi bò wọ́n bí nǹkan pé nǹkan bẹ lókè wọn. àwọn bàbá Israel nígbà tí mo tẹ̀lé àdúgbò Musa tí mo tẹ̀lé kọ̀ọ̀rọ̀ mo tẹ̀lé àdéhùn mi láàrin àwọn àtọ́lọ́kọba ọlọ́run bá ní kí òkè ó pàṣẹ fókè fókè ṣídìí kó wá lọ dúró sórí wọn. ẹ ẹ̀rú wá bà wọ́n wọ̀gọ́nú anáwó wá kí òun bì í ọlọ́run bàlú sọ̀rí wọ́n ti rò pé àpáta yẹn wá sí kíni yóò gbó pa àwọn ọmọ tábàtà bá wọn tó bá bọ́lé wọn lórí kílọ̀ sí wọn gbọ́ ni wọ́n pa àwọn Allah subhanahu ọlọ́run bá pàṣẹ fún òkè àpáta òkè ọlọ́run ni kó ṣídìí kó kúrò níbi tó wà kó wá lọ rè é bọ́ káfẹ́fẹ́ gbé kó wá lọ dúró sí dèdè orí àwọn bàbá ìsọ̀rọ̀ yìí ó wá wò báyìí wọ́n wò báyìí à ń lẹ̀ wá òmì gẹ́gẹ́ bí ẹni pé kí ní ẹ̀sìn kí ni o bẹ̀rẹ̀ kí ni ọlọ́run bá ní kí wọ́n ṣe ọlọ́run bá ní ẹwà bí wàkúlù wọ́dúnkúlù bá bá sùn jẹ́dẹ́ wàkúlù ọ̀tún lẹ́kùnlẹ́kùn ọlọ́run nínú mi fáfọ́ àdéhùn tọ́lọ́run pẹ̀lú wọn tó mẹ́rin pàwọ́ ọ̀tún ẹwọ́nú bẹ̀yẹ ẹgbẹ́ bọ̀lú kàrẹ̀bọ́lù ẹsùn wọn sọ pé mẹ́kọ̀ láti ẹ̀sọ́dún àìwá sí wọn ọlọ́run bá ní kí òkè ńlá wà ló sí pẹ̀lú ọ̀dọ́dún wa náà wà kí wọ́n bí yí wọ́n ti wá ń rò wípé òkè yóò ṣe nílé yóò já lápẹ́rẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba wa ọba dáadáa ọlọ́run ọba wa ìgbà fọ́ọ̀mù mi fà ẹ̀rọ tí nígbà tá a gbé àdéhùn pẹ̀lú yé nígbà tó yẹ ẹ̀tẹ̀lọ́rọ̀ ẹ̀tẹ̀lẹ́ tó bẹ nínú àdéhùn náà ni pé ẹwọ́n wọ́n fàánà fọ́kùn ìdúró àwọn ọmọ sọ̀rọ̀ tọ́rọ àwá gbé òkè ńlá òpèràgàdà asíkílẹ̀ àgbèrè ìlérí àwọn mọ̀rọ̀ mọ̀mọ̀lá wọ́n ní Allah subhanahu wa ta'ala àwọn oh, Bani Isra'il lọ́fà ọlọ́wà tabaraka wa ta'ala ala Bani Isra'il ọlọ́ba gbé òkè ńlá sórí àwọn Isra'il lámà tàhà wà ní fi tọ́ àtìlá nígbà tí wọ́n ń fi ọwọ́ dẹgbẹrẹ tí ẹ fi mú ìtẹ̀láṣọ̀nà tí wọ́n fi ìtẹ̀láṣọ̀nà bá pa òun ní ìdáàrọ̀ láàrù ọlọ́wọ́ bá fi ìyẹn sí ìkìlọ̀ fún owó sí ẹ̀rí kúnlẹ̀ parí láì wọn gbọ́rọ̀ sọ́rọ̀ ọba lẹ́nu wọn tẹ̀lé ànábì wọn wọn tẹ̀lé tó bẹ́ẹ̀ ló tíra ọlọ́run wá ní kí òkè ńlá ó sígi wà bọ́ sí orí àwọn ọmọdé sí ìdáàrọ̀ ó fi kìlọ̀ fún ọpẹ́ sẹ́ẹ̀ ibi kí ẹ̀ máa bí kó máa lé kó máa tó ẹ̀ máa lápòjúwe kó máa ṣẹ̀ṣẹ̀ bí ẹni tó wọ́n lónìí ààrẹ kí aláwa di ààrẹ sí i láti lè bá a kìlọ̀ ẹ̀rí pé ẹni yẹn tó bá làtọ́ níbi ààrẹ yẹn ní tó yẹ kó ṣẹlẹ̀ òun ni pé kó máa tẹ̀lé kí wọn ṣùgbọ́n ẹ̀rí ẹlòmíì yóò tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà kèé sòun dàkọ́kọ́ àwọn bàbá ìsọ̀rọ̀ yé wọ́n ti jẹ́ sálábà wọ́n ti jẹ́ ẹ̀tọ́ ọkọ̀ ti dẹrú ẹ̀wù lórí aláṣọ aláṣọ̀hánà ọ̀tà ara aláàgbé òkè lè wọn lérí báwọn wọ́n wá ń wo òkè yẹn kà ń náwó wá kí wọ́n léyìn gẹ́lẹ́ bí ẹni pé òkè yẹn ló jáde wọn lérí alimọ́tò ló kẹsì ọmọ ọlọ́ọ̀tà ó ní alimọ́ Abbas tí wọ́n kọ̀ láti tẹ̀lé àṣẹ ọlọ́run rọ́fà ààrẹ ìlẹ̀jábá Allah subhanahu wa ta'ala ó gbé òkè sí ìdèrí wọn kó lè jẹ́ ìdẹ́rùbà fún wọn pé ẹsẹ̀ tọ́lọ́wọ́n bá àdúgbò owó lò nílẹ̀ ọ̀dọ́ ló ọ̀dọ̀gbà àwọn náà mọ̀ pé òkè àpáta yìí à ní tó lè mọ́ jọ ọ̀rọ̀ bá kú rẹ̀ nígbà wọ́n rí náà kọ́nà àsùnlé yìí rọ̀ kọ́nà bàbá àwọn yẹ́sùn nígbà tí wọ́n kọ́lá fún orípẹ̀lẹ̀ kọ́lá ọdún kára sùjàdá nígbà tí wọ́n kọ́lá fún orípẹ̀lẹ̀ kọ́lá amọ̀rọ̀ lọ́hùn jẹ́bẹ̀ẹ́n àyàpọ̀ àlẹ́yìí ọlọ́run bá pa òkè láṣẹ gbogbo gbogbo wọn mẹ́lẹ̀ ó darí wọn lérí ọlọ́dọ̀rù ilé ọkọ̀ ìgbọ́sẹ̀ wọn wá ń wo òkè yẹn báyìí òkè yẹn ti ó ti bò wọn mẹ́lẹ̀ tó yẹ pé ìtọ́kọ̀ kò àwọn màmí sọ yìí wọn bá sáré fún ìkànnì ó ń bẹ nínú ìṣòro tó wà ìlà ṣètò Ọlọ́run ṣètò Ọlọ́run lè jáàbù lè jáàbù lè ṣe láàrin kan bá wá dé sílá bá wọn ẹ̀yà kí ló ń fi sílá ẹ̀ ó kọ̀ lọ́mọ gbóni tí wọ́n sọ fún so ó ṣe jẹ́ pé ìgbà tí àdéhùn ìgbà tí ìyá ọlọ́run bá bá fẹ́ tó fẹ́ kọ̀ lórí ẹ̀dá ní ẹ̀dá ò tó lè ṣe tọ́lù ẹni pẹ̀lú wáyé pé ẹwọ fìrà áhùn nígbà tó parún gé ní àlàn àbí tó sí ọ̀nà so tó bá ní kó o ṣe tọ́lọ́ ọba gbọ́dọ̀ ó dìgbà tó bá rí parun ọlọ́mọ ọgbà tó bẹ̀rẹ̀ dá mọ́lábẹ̀rẹ̀ tí o bá ti di pé ẹ̀mí fẹ́ bọ́ta mọ́dùn ó dìgbà tí ìpa ọlọ́mọ mọ́jọ́ ó dìgbà tí ọlọ́run bá wá fẹ́ fìyà jẹ ọ́ kó o tó tẹ̀lé àṣẹ ọlọ́run àwọn bàdó ìsọ̀rọ̀ àwọn tó ní ìṣèṣì lára ìṣèṣì wípé tí bìnrin ọtún ọba ti rí àwọn ọmọ bàbá ẹ̀ gbọdọ̀ bàbá sọ àfààní ọ̀sàkọ̀ọ̀kù sùjádẹ́ ẹ̀rọ wa wẹ̀mọ̀ wọn bá wọn bá sáré fún ìpẹ̀lẹ̀ ṣùgbọ́n ẹ̀dá kò jẹ́wẹ́ tó ẹ̀ bù wọn náà tọ́fẹ́ fún ìpẹ̀lẹ̀ tó sì rẹ̀ pé àkọ́ta kan bẹ̀rẹ̀ lókè rẹ̀ tó fún ìpẹ̀lẹ̀ tẹ̀ àwọn afá ní ìtí wọ́n ṣe ni pé sájàdù wọn láṣẹ wọ̀dọ́tọ̀ oṣù wọ́n bá fi ẹgbẹ́ kan lọ́dẹ̀ sí bẹ́ẹ̀ wọ́n fi ẹgbẹ́ kan wọ́n fi lélẹ̀ kalẹ̀ wọ́n bẹ̀rẹ̀ kẹjì kó kẹgbà ìdarí alórí nígbà tó ń lọ adáwó wọ́n kọ̀ ọ̀dẹ̀ wọ́n ti rò pé àà ilé ọjà náà سبحانه فرحمه الله فكتف عنه سبحانه jọmọ Ọlọ́run bá láàmú wọn òkè tó ti wà lórí ìgbèrí wọn yìí tí wọn wá forí kalẹ̀ náà ń wò kí bá láti láti forí kalẹ̀ wọn bọ ọlẹ alórí Allah subhanahu wa ta'ala Ọlọ́run wa gbé ẹ kúrò fún Ọlọ́run gbé Ọlọ́run wa kó fi àánú rẹ̀ fi bá wọn ọlọ́run ni wọ́n ìdá ọ̀tọ̀ mi sákún wọ̀rọ̀ fáánà fọ́ọ̀rù ẹ̀mẹ́tì nígbà tí Allah subhanahu wa ta'ala ẹ̀mẹ́tì àdéhùn tó bí láàrin ìrìnàjò ọlọ́run ọba tí àwọn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ń sì gbé òkè òkùnrin yìí lórí ọlọ́run ni kùdù máa àtẹ̀yìnákùn bẹ̀rù wa kùdù máa àtẹ̀yìnákùn bẹ̀rù wa tọ̀ ẹ ti forí kalẹ̀ láì ṣùgbọ́n ẹgbẹ́ wọn rọ́ọ̀dún kalẹ̀ ẹgbẹ́ kan wọ́n kàn bẹ́ẹ̀ kejì ṣe kí ọ̀bùn wọ́pẹ́ ló fi jẹ́ pé àwọn afọ àmọ́ sọ wípé àwọn Banu Israel ìkíní yẹn ò kúrò lára wọn nìyí ìforíkalẹ̀ wọn wọ́n máa ń foríkalẹ̀ ní ìforíkalẹ̀ abala kan ìforíkalẹ̀ kí ni o abala kan wọ́n máa fi oríkalẹ̀ wọ́n tún máa ṣe kí ni o wọ́n tún máa wo abala àbòmí ẹni tó mílẹ̀ tẹ́lẹ̀ mílẹ̀ bá ń kírun iṣẹ́ bá kírun nìyẹn nínú sùláàtì àwọn yahoo òní pé wọ́n máa ń forí kalẹ̀ ṣùgbọ́n wọn ò ní forí tàbá àbùsùn sí forí kalẹ̀ wọ́n sì kí wọ́n máa wòkè tó pé ìtọ́sẹ̀lẹ̀ sí wọ́n jò lè ṣe ni o jí tán ní ara wọn pẹ̀lú àwọn ọmọ ìfọwọ́sẹ̀ àṣàrà ìpín nínú kẹta nínú àwọn àbùkù tọ́lọ́ ọba tó sẹ́kù sára àwọn ọmọ Israel òun náà ní wípé àwọn ọmọ Israel máàlù fìṣòdúrì yìí níbi ìforíkalẹ̀ wọn wọ́n yí ọ́fíìsì ẹgbẹ̀gbẹ̀ yàǹgùrú lẹ́nu jábá wọ́n ń wo ìkọ́ ìfí ìlàmì nù lẹ́nu tó ṣe kíni tó ń bẹ̀rù rí wọ́n ha dà lù ọ́ wọ́n tó jẹ́ ká mọ́ sọ pé ìlà sùdú dàdí yàwó ìlà à wọ́n ní ìforíkalẹ̀ àwọn yàwó ní èdò ní sùdú dì máa ẹ̀ ìforíkalẹ̀ ẹni tó fi dò tó fi dò kà á nà má yàǹgùrú lẹ́nu gẹ́gẹ́ bí ẹni pé wọ́n ń wo nǹkan kan ní kíni lókè ìlú in tí wọ́n bàbá ńlá wọn tó wọ́ àwọn ọgọ́rùn ilà àdà sùdúrùd tẹ̀lẹ̀dáwò ilà ìsùnkára wọ̀tà ara ní ìzára ti ṣùgbà ẹni tó yẹ̀wù di ìforíkalẹ̀ tí wọ́n yàtọ̀ sí ìforíkalẹ̀ tiwa àwọn ìforíkalẹ̀ tó àtàmìlà àbí láti lè bá àwọn yẹ̀wù ناصر الله سبحانه وتعالى فلا نزال نسجد به وهذا سجود من اليوم wọ́n láwọn ìyàwó dígẹ́ máa ń sọ pé báwọn ó ṣe máa borí kalẹ̀ bí èyí ò ní gbogbo wọn sì bẹ̀rù kí a kí àdéhùn yẹn tó mọ̀lẹ́ báwọn. alimuhim ọlọ́niwa ìdá fẹ́mi mi fẹ́ ọ̀pọ̀lọpọ̀ fáwọn ẹ̀fọ́ tó ẹ̀rọ tí tẹ̀ ẹ̀yìn bá ti sọ yẹn. nígbà tá a gbé àdéhùn tó lágbára pẹ̀lú yìí ọ̀rọ̀ fáwọn ẹ̀fọ́ tó rọ táwọn ọlọ́mọba tá a sì gbé òkè àlìjábà ló ta gbé òkè sí bèrè yín sí gbé orí yín báyìí tó fẹ́ jábù tẹ̀m̀bẹ̀rù gbé ọjà mi nígbà tí àwa gbé òkè tá a fi ṣèkìlọ̀ fún yín báyìí tẹ sáré forí pẹ̀lẹ́ báyìí ọ̀dọ̀ wa ni kò rú máa àtẹ̀yìnàkùn wà ọ̀nà ìbànú ti sọ̀rọ̀ yìí kò rú máa àtẹ̀yìnàkùn ikú wọ̀tí ọlọ́run ní nǹkan táwọn ọlọ́run wa tá fún yín ẹ dì mú kí nìtúmọ̀ kú wà agbára àbí kùdú máa àtẹ̀náàbù pẹ̀lú wà tábà fẹ́ fún lára àbí pẹ̀lú agbára ṣùgbọ́n tí ká kọ́kọ́ wo kí ni ọ̀rọ̀ àwọn onímọ̀ tó ṣe nípa ọrùn subhanahu wa ta'ala kùdú máa àtẹ̀náàbù pẹ̀lú wà ẹ nǹkan táwọn ọlọ́run bá ta fún yín tó jẹ́ kí kí bá fún àbàdàn sọ̀rọ̀ yìí àtàwọn ọlọ́pàá sọ fún yáyà yáyà yáyà kúndùn kìtàbà bí kúwà kí ni kúwà yẹn wọ̀nyáyá mo tíra rẹ pẹ̀lú agbára ṣé kúwà yẹn ṣé ṣídà ni àbí kúlú àbí àdìjí dùn ìṣẹ̀hà àwọn ọmọ ìdá àpẹẹrẹ fàṣíwọ́n lórí ọrùn oṣù tánù ọ̀tà pẹ́lá ó bu máa àbẹ̀lẹ́kú ìntọ́nà ọba fún mi tíra ọlọ́run ọba ẹ̀kẹ́ ìṣẹ̀lú dáadáa afọwà مجاهد وقبله عطاء أبو العالية رحمه الله تعالى ولقوله سبحانه وتعالى خذوا ما آتيناكم بقوة أي بطاعة أي بطاعة ọlọ́run ọba ní ìta àwọn ọlọ́run ọba fún yín ẹ̀dìmú dáadáa ìtumọ̀ níbi ìmú yẹn pé ẹ tẹ̀lé àṣẹ tó wà bẹ́ẹ̀ ẹ tẹ̀lé kí ni àṣẹ tó wà bẹ́ẹ̀ kúrò máa ń lẹ́kùn أفهم مجاهد رحمه الله تعالى ولقوله سبحانه وتعالى في القرآن خذوا ما آتيناكم بقوة أي بعمل بما فيه أي بعمل بما فيه ó ní ẹ tẹ̀lé nǹkan tó wà ní ẹtì tíra tó máa bá fún yín mú lo Abul Ali akínú sọ pẹ̀tọ́ fún Mujahid ìpínlẹ̀ sọ bí a máa ní ìdán pẹ̀lú kúrò ọgbà àtẹ̀yìnlá kò ó náà ní pé ẹ ṣe kí ni o ẹ lo nǹkan tó pẹ nínú tíra ẹ lo ẹ̀rí ẹ ṣiṣẹ́ pẹ̀lú alukur'an ẹ ṣiṣẹ́ pẹ̀lú àtàwọn ọ̀tún wọ̀nyí ìdá tábà wọ́n sábà bá àtàjẹ́ mùsùlùmí náà lẹ́nu pé kúndùn máa àti ìnáwó gbogbo wá ìtàbí tí ó mọ̀ túmọ̀ sí pé ìtò ń bẹ lọ́wọ́ wa kí wà wọ́n ti wá alukur'an wa sunna kúndùn máa àti ìnáwó gbogbo wá ẹ tẹ̀lé nǹkan tó bẹ nínú alukur'an ẹ tẹ̀lé nǹkan tó bẹ nínú sunna. اعمال في القران وما في السنه استقبل من القران استقبل ما في السنه كان كما صفوا اي خذوا ما اتيناكم بقوه òbẹ ọkọ jàpándò ṣàgbé tọ́mà fẹ́ tún ní bọ́ọ̀lù rà á pé pẹ̀lú agbára ọ̀rọ̀ ọ̀rọ̀ sáàmì yìí sọ̀rọ̀ àwàdà ọdún máa tẹ̀yìn náà kò fi kú wà pé ẹjẹ ẹjọ wà lọ́wọ́ yìí ẹ dì mú dáadáa kò agbára kò gbọ́dọ̀ lè lọ kọjá jàpándò tẹ̀fáwọn táwọn náà lè sọ bẹ́ẹ̀ àwọn jẹ̀mọ́ àtúntà àrùn ó lè sọ bẹ́ẹ̀ wọ́n lè lo àáyà yìí kánípa bẹ́ẹ̀ ti bìgí bìmọ́lá bí àwọn rọ́ọ̀s àwọn bìnrin ètè kọ́ afẹ́tù pẹ̀lú nǹkan tó ti wà lọ́kàn wa afẹ́tù pẹ̀lú àgbẹ̀rẹ̀ fún wa so tààrùn ní sọpá tó kúrò máa rẹ̀ ọlọ́run bá ní ògbó máa rẹ̀ náà wọ́n sì wá خذوا ما اعطيناكم بقوه اي اعملوا بما في القران وما في السنه واعطوا الله واعطوا الرسول ابا ارجع لك تجي يقول ọba mú wa ètò ìbẹ̀rẹ̀ ní súnà ìlò ń ṣe àṣọ pé sáṣọ pé kò sí kò sí kò sí kò tó máa tẹ́ iná lóko wà ó ti sí. àwa rí ẹnìkan lápòjú ẹni o òun ti ẹ̀rẹ́ òun sọ wá pé owó ẹgbẹ́ ìjókòó dẹ̀bùsí lókà pẹ̀lú ọlọ́run tó máa tẹ̀lé kò lókùwà ó bẹ́ẹ̀ lọ wọ́n máa máa gbógun ó sì lé asọ̀gbọ́lá asọ̀gbọ́lá tàbí bẹ́ẹ̀ kọ́ kó jẹ́ ikú kẹ́kẹ́ sọ́gbà mo ní wá sísè ní mọ́ ọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ kó lè kó lè kó ní kú wà ó lè ó wà ó sì wà á ti wọ́n mọ̀ rárá káwọn èèyàn máa sunkún nítorí bọ́lá ló kúndùn máa tẹ̀lé kò lókùwà tí àwọn afẹ́ sọ ìlànà alhamdulillah nahmadu ah. gbẹdọ̀lẹ́ ọlọ́run kò dún máa tẹ̀lé náà òun ọ̀gá àwọn kí ni dẹ̀sùn àwọn sálàfù sọ rẹ̀ òun máa tẹ iná tó kú wá bìtọ́ bìtọ́ àtìlá bìtọ́ àtìlá àtìlá ọ̀gá kan mọ́dá ìyá so kò nípa tó bá tó rẹjú máa wèé kò tó sọ pé olùkúrú máa àtìlá àdìmọ́ sọ́lé ìbẹ̀rẹ̀ sẹ́fẹ́ rahmanu allah ta'ala nígbà tí wọ́n fẹ́ sàlàyé àyà àbí abala yìí nínú àyà yìí wọ́n ní qawluhu subhanahu wa ta'ala khudhu ma atainakum bi quwwa balu ma atainakum min at-Tawrah wọ́n ní ẹgbà tí ọlọ́run ọba fún yí nínú tarot wà mẹ́lù bí ibi púpà ẹgbọ́n wọ́n kẹ́ẹ̀dẹ̀ máa lò pẹ̀lú púpà wà lọ́rọ̀ bẹ̀rẹ̀ púpà ti gúnná in tí wọ́n gbà lọ́rọ̀ pẹ̀lú púpà ní bíbà yìí òun alhazmu wat-tanfidh ó ní kéèyàn ó mójútó nǹkan tí wọ́n ní kó ṣe kó tẹ̀lé àṣẹ Allah subhanahu wa ta'ala tẹ́ni kó ṣe ó dúró lé lórí ẹ̀ kò ṣe dáadáa ó ní wàdí tuhu ìdákejì rẹ̀ ayé àkùnrin ìsáni àkùnrin ẹ̀dọ̀ ìfà ìtàsáhìlẹ̀ àkàsà ó náà ní kéèyàn kó tẹ́ pé nǹkan tí wọ́n ní kó ṣe ó ń ṣe yọpọ̀ yọpọ̀ kò ṣe bí ọlọ́run bá ṣe kí ni ó ṣe pàṣẹ kò ṣe bí àlọ́ bó sì gbé kalẹ̀ a rí pé eléyìí kò sí kíni ọ kò ṣe nǹkan tó ṣe pẹ̀lú wà nígbà tí wọ́n ń sọ ọ̀rọ̀ àwọn onímọ̀ tó sí lórí àyà yẹn ṣe kò tẹ̀mẹ́ wọ́n ní wàá nílẹ̀ wájú wọ́n ní ẹ̀rọ ọmọ pé ọ̀rọ̀ ẹ̀ lórí wa àlà áhùn mi nà wípé gbogbo ẹ tó bá ń tọ̀ ọ̀nà kan gbọ́dọ̀ àdá kùdú ma àtẹ̀lé kùdú wọ́n ní ẹ̀rọ ọmọ ọ̀rọ̀ ẹ̀ lórí gbogbo ẹ tí bá ń tọ̀ ọ̀nà kan àyà kùdú ìdáàbàbò ìbíkú wọ́lá àbíkọ́ ọ̀fìn wàlíìn pàmùdáhánà òun náà ni pé kí wọ́n dìrọ̀ mọ́ ojú ọ̀nà yẹn pẹ̀lú pẹ̀lú agbára púpà kìí ṣe pẹ̀lú yọ̀bọ́kẹ́ kìí ṣe pẹ̀lú jẹgbẹjẹgbẹ ìgbàgbọ́ wọn ní gbá níta àgbàdo rẹ̀ pé làbúdà mi púpà tí ìtẹ̀tùbí wàdáwà àtẹ̀tùbí pàrà àfúsì wàdáwà tó gẹ́rì ìlàdání bèèrè ọ̀rọ̀ tuntun ìtumọ̀ kó wà níbi àìsàn gbà lérò ní wípé òun náà ní pé kí wọ́n máa lo nǹkan tí òun bẹ̀rẹ̀ àwọn ọmọ kí dànù àwọn sábà bìnrin sọ wọn ni àlàámánú tàtúbí so òkú máa tẹ́ iná kòkó wà máa rẹ̀ ní tàtúbí wọ́tàn fíìl ìtò bẹ nínú ẹ̀rí ní kẹ́ lò tó o bá ti lo tó wà nínú ẹ̀rí o ti àtẹ̀yìnà sheikh salah alayhi wa rahma allah wọ́n ní wàdá wọ́n ní ọ̀nà ẹ̀nìkan lò ní tẹ̀tìlí padà fún sí kí wọ́n lo nǹkan lórí àwọn akọ̀kọ́ orẹ́rìn ní ìsẹ̀ ẹni tí tòkòtò rẹ̀ kọjá kókó sẹ̀ á ní kò sí kúndùmọ̀ àtẹ̀yìnà wà tó gbé hadith tó wá lórí ẹ̀ gbọ́dọ̀ bóyé so tábà ti rí náà sùn kan ìmọ̀ mi ọ̀pọ̀ án ọ̀nà sùnà àná tẹ́lẹ̀ yẹn ò bá ti lò ó ẹ̀dí kò sí kúndùmọ̀ àtẹ̀yìnà ṣùgbọ́n tó bá lò ó ó lo nǹkan tọ́mọ̀ ọba ní kó ṣe kí lọ lápòjú rẹ̀ nìsí ẹnìkan ó wà gbádá ṣùgbọ́n agbádá rẹ̀ kọ̀kọ́ tó kókó sẹ̀ rẹ̀ ẹnìkan wọ jàlábíà jàlábíà rẹ̀ náà kọjá rẹ̀ tá a ní kò ló kó tó máa rẹ̀ láti bú pàmò àwọn yìí mo ń béèrè lọ́wọ́ yìí náà kó sí tọ́lá tí oníjàlábíà bá sọ pé ẹ̀yin wà gbádá ẹ̀jẹ̀ sí

ẹnìkan wá wọ èwo náà ń pè láwọn ìwé náà sùn tàbí láwọn ẹ̀rẹ́ lákọ̀wé náà mọ̀ ó wọ̀ ọ́ ṣòkòtò rẹ̀ kọjá kókó sẹ́ tá a ní kùdú máa tẹ́ ìwé kùdú pọ̀ náà ẹ́ náà ẹ̀ tó wọ́n sùn sí ní bàbá kùdú máa àti kùdú náà ikú wà kó wà yẹn gẹ́gẹ́ bí tọ́ àwọn abẹ́rẹ́ wọn tó bí náà fi sùn sí. ìtọ́ ń bẹ nínú ẹ̀rí oníkú wà yẹn kìí ṣe ìjọba yẹn fojú fíù àbí àkùdà àbí ìtìkọ́ ọ̀dà là tòtún lè ṣe tó bá ilé ìtìkọ́ ọ̀dà lò láwọn ó sì rò pé ó ń jà láyà ni máa ń jẹ ẹlẹ́sìn ṣẹ́bí tó mọ́ sẹ́ni ara ìtìkọ́ ọ̀dà ṣe blá kí èsì ọkọ ní àjọ kàkà tó tó wà ẹ̀ kò sí ni èyí ó bọ̀ sí nǹkan tó yẹ ó sì ọkọ láti kọjá jẹ pé àwọn wo ni àwọn tó mọ wọ àwọn ilẹ̀ àwọn tó serious bẹ̀rẹ̀ sí ọmọ ẹwọ sóòtù káàkiri sóòtù yẹn sí èyí ti ní ti kọ́ọ̀dù ó tó bá rẹni tó wọ̀ bẹ́ẹ̀ ó kọ́kọ́ wo ẹ̀sìn rẹ̀ gẹ́gẹ́ tí wọ́n gbé tó ti mọ̀ bí abẹ́ àwọn ẹ̀yà tó jẹ́ lọ́yà àtàwọn míì tó rí bẹ́ẹ̀ ẹgbẹ́ dókítà àtàwọn míì tó gbé iṣẹ́ wọn jọmọ́ bẹ́ẹ̀ so bọ́tí ìmọ̀ ọ̀rọ̀ jẹ́ àti àṣàlá ó ti kọ̀ọ̀rọ̀ pẹ̀lú àṣàlá ó sì lọ́mọ̀ àṣàlá so kọ́ọ̀lù kùdùmọ̀ àtẹ̀yìnlẹ́kùn wà ṣé kùnú àdá àtẹ̀tùbí kwara àǹfùsí yìí wọ́n dá wọn ti lọ́rí ìbìlà dáàrí kí wọ́n sì máa pé àwọn ẹlòmíì náà sì bẹ̀ sí pé ẹ jẹ́ ká lo ẹ̀rí ẹ jẹ́ ká lo ẹ̀rí máa nà ọdún máa sọ́nà ìṣẹ́fẹ́ nípa rẹ̀ wọn. wọ́n ní ẹ wá gbọ́ wọn wọ́n látara ọ̀fẹ́ aláhàdì kọ́ọ̀lì ta'ala ó dọ̀ ìlà àṣẹ̀bí rabbika bil hikmati wal maw'izati al hasana wajadilhum bẹ̀tẹ̀ mọ́sà pọ̀ ń ṣe fùdú máa àtẹ́yìnlá kúmbi kú wà kó yọ ọkùnmọ̀ kó bí dáwà rẹ̀ àbí alimọ́wìyà tó hasan kó gbé wà sí rẹ̀ kalẹ̀ lọ́nà tó gbà dáa tí ó wé tí gbọ́ so tó bẹ́ẹ̀ sọ́pọ́sẹ̀ pé ó ń ṣe dáwà kó fẹ́ ṣe fùdú máa àtẹ́yìnlá kúmbi kú wà na bismillah rahman rahim so ní bíbá káyọ̀ rẹ̀ sí bíbá yọ̀ so kàkà kí ó ká tún tálẹ̀ mẹ́ta tún wa lọ fùdú máa àtẹ́yìnlá kúmbi kú wà so bilhikma wal maw'izatil hasana sàlàyé ẹ̀ lọ́dọ̀ tó ṣe kí ni o tó gbà yàwó yẹn kẹ́nìkan sọ pé ní sì mọ́tàlá ni lọ́ọ́dì tẹ̀ fèè àyà kò hàn láǹkà yìí nìsín òun kà á òun tu ó wá lè láti mú àpẹẹrẹ wá ó fẹ́ mú àpẹẹrẹ wá tí nǹkan tọ́lọ́kọ̀ bá sọ nípa tó ṣe kí ni o kó lè yé àwọn tó ń tọrọ ṣe òtún kúrò níbi ìkùn tó máa tẹ̀lé ó wá mú àpẹẹrẹ nǹkan tó ṣe láwùjọ wa wá ọ̀nà òní kà serious pẹ̀lú Quran ṣé ó sì máa gbọ́ àkójọ kí ó máa bá sọ sọ tó sọ kó serious nípa ló mú káṣẹ lọ. ó sọ lábẹ́ kóòlù tààlà gbogbo ìlà àṣẹ̀bí ìrọ́pìkà ìlẹ́kìbàtì wàlúwàwù. ẹ lọ́pọ̀lọpọ̀ àwọn àpéjọ ìta wọn mú wa omi ìdùnnú àwọn afá wọn mú wa òun fẹ́ níbi àlàyé ọ̀rọ̀ nígbà tó rí fàánù nígbà tó pé ìsìnkú kọsẹ̀ rẹ̀ nígbà tó pé ìgbà tí wọ́n kà so nísìnyí kò sí títù níbi pé ọwọ́ ẹgbẹ́ àgbàgbà kùránì sangiriti ẹtú lọ ẹtú bọ́ọ̀ ọ̀sẹ̀ sọ́ọ̀ gẹ́gẹ́ nǹkan ọ̀gbà àlùmọ̀sù náà fún àwọn òbí nǹkan bẹ́ẹ̀ náà àgbàfẹ́ gbọ́ yẹ ọ̀nà wo látàgbọ́ yé tàbáfẹ́ gbọ́rọ̀ ọlọ́run báyìí báwọn ṣe sàlàyé yorùbá yìí ní báyìí níbo mi èèbó ni wọ́n fi sọ kéèrà bẹ́ẹ̀ sórí ìpẹ́ tó sọ ìbò yẹn kò sí lẹ́sùn níbo mi haúsá ni wọ́n ti sọ níbo mi kò sí ní ìjókòó tẹ̀sí tá a ṣe nílẹ̀ lárúbáwá nílẹ̀ yorùbá làwà yìí tàbí tàbí láwẹ̀ ẹ sọ pé tàbí tàbí tàbí láwẹ̀ fún nílẹ̀ lárúbáwá tí wọ́n mọ̀ ẹ sì tẹ̀sí tàbí láwẹ̀ ní sọ bá tẹ̀ sọ ìbò mi fún àwọn àgbà fún àlágbà yìí lọ́wọ́ sí tẹ̀sí láwẹ̀ lá kí ló bí ti ọ̀nà tá a lè gbà sí kí ni tá a lè gbà ló gúnmọ́ àtẹ́gbẹ́ kúkú kú àti wàhálà sí kí ni o àmàgbọ́rọ̀ ọ̀la yìí torí pé ìtumọ̀ rẹ̀ fún sí kí ni òye wa àbùkún wọn ṣàlàyé ẹ̀ fún wa pé kúkú làwọn sí kí ni pàdé wọn. so mánà gúnmọ́ àtẹ́gbẹ́ kúkú kú wa òun náà ni ẹ wá ọ̀nà kẹ́ẹ̀fì lè lo àwọn náà rà fún ọmọ ọlọ́run tó ara wọn lè lè tó ṣe pàtàkì níbi ààyà nǹkan mẹ́rin káwọn abẹ́rẹ́ tó jọra wọn nǹkan mẹ́rin nǹkan mẹ́rin pẹ̀lú ìtura wọn alákọ̀ọ́kọ́ àdìjù ẹlẹ́ẹ̀kejì àmìtìtìhàd ẹlẹ́ẹ̀kẹta àṣìdà ẹlẹ́ẹ̀kẹrin tẹ̀lé àwọn nǹkan mẹ́rin yẹn tẹ̀lé àwọn nǹkan mẹ́rin pàpẹ́ sí wa wọ́n ní àwọn èèyàn máa ń gbé fúnra wọn àwọn èèyàn máa ń ṣìlò àdìjù wà ìṣìhà wà ṣìdà tọ́lọ́ sọ pé kò lábẹ́ àdàmì bábí kọ́ ní ta'ala khudhu ma atainakum bi quwwa afọ́wà Qatada rahimahullah ta'ala nígbà tó bá tún àyà khudhu ma atainakum wá ó ní al-quwwatu al-jidd òun náà ní al-jidd seriousness al-jidd kéèyàn mójútó nǹkan tó ń ṣe ó ní فأقروا بذلك أنهم يأخذون ما أوتوا به بقوة نعم so only aljid idan pẹ̀lú aljid kéèyàn serious pẹ̀lú àwọn ọmọ ọ̀hún ọmọ ọlọ́wọ́ tààrà wọ́n ní nǹkan tó pẹ̀lú aljid òun náà ádámù takáàsù ádámù àtàkáàsù òun náà ní kéèyàn ó mọ̀ọ́mọ̀ kọlẹ̀ wọ́sídìkùlà àzímá àti kéèyàn ó ní ìpinnu ọkàn pé ìgbà tí mo ṣe yàní ìdẹ́yàn ṣe yẹn kéèyàn má pọ́nà lórí ẹ̀ kò fẹ́ rákí kò fẹ́ akópa kò fẹ́ nímọ̀ kó o má pọ́n ádámù tàbí sùn ọ̀sìn pọ̀ sí ìpínlẹ̀ àzìmọ̀ ó dẹ̀ pinnu ẹ̀mí ó rí pé àkùtẹ̀ ah, mo fẹ́ ṣe fẹ́ àti bẹ̀. so o fẹ́ tọ̀ láṣẹ ọlọ́mọba ní jíìpù bẹ́ẹ̀ ẹni sí gbogbo àwọn súnmọ́ nípinnu pé mo fẹ́ ṣọ̀rọ̀ mo fẹ́ ṣe súnmọ́ so tafsiru Qatada tó sọ yẹn wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn pàtó sẹ́yìn pé ó dùn máa fi ìlànà gbogbo wá ó ní ayé bìjìt ó ní pẹ̀lú àdìjìt wọ́n ní àdìjìt ó náà ní kí ni ádámù tàkà sún wọ́n sì bùrà kéèyàn má máa ṣe òròjú òtítù mú rọ́jà péjì kan ló mọ̀ sí lójúmọ́ àdìdù ní kó ṣe kí ni o kó má padà lórí ẹ̀ ìbùmàmìlá adamata káàsù wọ́n sọ́dọ̀ kólà àzú ìbà pọ̀ pé ìdẹ́bẹ̀ súnà pẹ̀fẹ́ṣọ́ o fẹ́ mú bàbá o mú bàbá ẹlẹ́kẹ̀ẹ́jì nígbà tó jọra aṣọ o náà ni aṣídà ìlàgbé aṣídà wọ́n yóò náà ní àlùkúwà alhassan wàlúwà fi tààrùn àwọn tẹ̀tẹ̀lẹ̀ o náà ni kéèyàn ó kó lé níbi ìbálò tàbí níbi ìmú nǹkan wá sí musẹ òun yàtọ̀ sí àdìjìtì sẹ́rí àdìjìtì sílùkùlà àdúgbò arábùkù kan sí mọ̀mdó ìntayẹ pé islam ó tẹ́wọ́ gbà dá ní nǹkan ẹ̀yìn gbé ó ṣe nǹkan ó mójútó ó gbà kúrò jù lórí ẹ̀ ó sì nípinnu ọ̀gá ṣùgbọ́n kọ́kọ́ tó sọ bẹ́ẹ̀ ni àárín pé nǹkan yẹn ó wà pẹ̀lú kí ni o nígbà tó sí àpá tó ní sọ orí mọ́ sí nǹkan tí ọ̀dà ọwọ́ àgbẹ̀ ṣé wò ó yìí òun ní jídù lórí ẹ̀ ní jídù wò ni sai da ba to yamma ne lórí bi lo udu ma atainaku to abara ko de ma atainaku ye tí wọ́n fún wole yin ó yẹ e ti sa ko sumi se wọ́n be school se wa yi wo le pasa bi de ri pé onijidi ah anrara o kí koro ku wa tó wà le bi ni wọ́n sọ gu ma atainaku udu ma atainaku ìtàwọn náà wọn bá fún yín ní láti ìgbésí ó mọ̀ sí pé ẹni tó ń ṣe bídà ó lè ní títù níbi bídà aláàbàdà so níbi tó ti ní títù ní máa àtẹ̀jẹ́ so kó tó sọ́kọ́ serious kó kó fún alẹ́rìí tó serious lórí tó bá tí ì fún alẹ́rìí tó serious lórí seriousness yẹn kò ní sọ̀rọ̀ aláàbàdà tẹ́lẹ̀ kan náà adé ti ju àlàámọ́dá kí la fẹ́ ní títù lé lórí dọ́là ọba sọ pé ẹni kúkú àìní títù lórí kí ni o máa àtẹ̀jẹ́ lórí kẹta fún حتى اعتبره سبيل تفسير ايه القوه بمعنى الجد كما قال الله وتعالى كل زوجات alákọ̀ọ́kọ́ àbúlé alẹ́ kí ló sọ ẹlẹ́kejì àṣùdíyàrí kí ló sọ àràmán ẹgbẹ́kẹta mọ̀tánà kí ló sọ àmìtí ṣùgbọ́n gbogbo wọn tí wọ́n pàrà sí rẹ̀ ní pé máa àtẹ̀yìnà bí bá àyẹ̀ ìsọ́ àbá ní kúwà ẹkọ́ nísì wọ́n tọ́lọ́ tó gbé súnà lọ́wọ́ àǹtàlà hàbí òdòdó lọ́wọ́ kọ́ ti nílùú náà ọwọ́ aṣọ hábàlì mẹ́ta lóye ṣùgbọ́n tá gbé fídíà ló gbé lọ tàbí kùlùkù ló tàbí nǹkan tí ò nítumà ló wá ní oníkùlù lórí àwọn àbẹ́ẹ̀dá àti ìdúgbà ìdúgbà ìdúgbà on seriousness seriousness ní ààyè tí kèé àwọn sábà fi láti àdúrà so a sọ pé àṣírí da onáà ní kíni alhassan wà kúwà ìta onáà ní kéèyàn pinnu ó ní pinnu ọkàn níbi ìbálò àwùjọpẹ tàbí níbi lílo kan àwọn afọ wa ní wàhálà ẹ̀gbọ́n mi o kí ni a sọ nípa jíjù lẹ́ẹ̀kan mamdu àbí fa àṣìdá báyìí nà wà báyìí yàrá ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mamdu ó ìgbà mi ṣìdá ṣìdá ilé kó kéèyàn wákàtí sí dídùn ẹgbọ́n sọ pé àwọn ọ̀rọ̀ yẹn jọra correct èèyàn lè lé ẹ̀rọ ní ṣídà ó lé tó ṣàkọ́kọ́ ní ṣídà nílé yìí òun ní bá ṣe ó lè jẹ́ màmúdó ó sì lè jẹ́ kí ni o màmúdó ó lè jẹ́ ìgbàtà sọ pé ọ̀dà ó lè jẹ́ ìgbàtà sọ pé ọ̀dà olùkọ́ tó ní ṣídà lérí ọmọ tí ò fẹ́ serious tó lé lórí ẹ̀ yóò fún lẹ́gbẹ̀ẹ́ ni yóò fún punishment lásìkò mamdu àbí but olùkọ́ tó fẹ́ kò tí ẹ̀ kàṣà kò òun kàṣà àti ìyẹn sí mistake kò tí ẹ̀ fẹ́ gbogbo ẹ̀ síta gbogbo bá síta síta síta kò sígbà tó rọ̀ àná so àṣìjà ó yàtọ̀ sí ni o àjè so àrùjẹ́dù yàtọ̀ mamdu àjè mamdu nìkan tó dá àrùjẹ́dù ṣùgbọ́n lórí kí lẹ́fẹ́ nídìí rẹ̀ lórí àlá ògùn máa àlọ́mọ àtẹ̀yìn so bọ̀ ṣídà láti ṣe ṣídà ti ẹ̀ báyìí náà àtẹ̀yìn ó lè dá olùmọ̀ta so ẹ̀ máa ti ṣídà lórí nǹkan tí olùkọ́ ọmọ sí nínú kíláàsì ẹ̀ máa wọ ṣídà ọ̀rọ̀ sí ju ọmọ sí nínú kíláàsì ṣídà lórí nù ó ṣe kí ó sì à ó ní ó ìgbẹ́jọ́ yóò jẹ́ six strokes of lórí pé yẹn sí ṣe dídùn ní àbí ṣídà náà adé ṣídà eré ẹsẹ dídùn torí pé ìgbésẹ̀ sọ̀rọ̀ yẹn ọmọ yẹn kò ní kàkàkà lórí ẹ̀ lápò àbí sọ̀rọ̀ ìyẹn sí sọ̀rọ̀ yìí sí ẹ wàá pààrọ̀ sí kékejì ẹnìkan wá sí lórí ìwọ ó wá ní alihamudulilayi sẹ́jú ní abẹ́ ìdíjú ìdíjú ìdíjú kò sí ọ̀sìn pẹ̀lú òkú ń kí sẹ́jú ní abẹ́ ìdíjú tó jẹ́ ní túbọ̀ torí pé ẹ̀rí wà lórí wípé tá a bá sí hátà lórí aṣọ pé kí ni jíjù ni sọ kí ni ẹ pínlẹ̀ sẹ́ńtì bá ń tẹ ọ̀nà òun ti ẹ̀sán ẹ̀yẹ ń kiri lọ́gbọ́n ó ṣe ojú sàlámùdà lórí irun tí irun yẹn ó tóbi lójú ẹ̀ náà èyí mú jíjù báwọn tó bá ti jẹ́ pé ẹ̀rí bá wà lórí nǹkan yẹn títù rẹ̀ mi ò wẹ́wà yìí fún sọ́dún ó yà so ó yàtọ̀ sí ṣídà ṣídà wọn kò lọ wá so aṣọ tó tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tó wà lọ́dọ̀ wà ọ̀dọ̀ àmùkúlù àkíyàbí àmùkúlù oná ni mo já wọ́sà tó hajj àlùmọ̀ṣọ́ gùlùwù tiẹ̀ oníkẹ́yọ̀ kọjá ẹnu àlù tọ́lọ́mọba gbé ìgbìyànjú ìtọ́lọ̀ bá fara sí èèyàn kú dáadọ̀ tọ́wọ́ ya àtàkùtà látàlúlú lápòjúwe kí ẹ̀ sí ìtọ́lọ̀ bá sí fún àlàlẹ́ ara ẹgbẹ́ òláyé serious gẹ̀bọ̀ náà sí wọ́n ti máa jẹ ọdún máa jẹ ẹran seriousness wọ́n yẹ ẹ̀yàn ah. kí lè yẹ jọba kí lè yẹ àbúrò ti kọjá ẹnu àlà ẹ̀sìn ìfọwọ́ bẹ́ẹ̀ náà ni àtàṣẹ́tò fún ìbáàdà kí ẹ fẹ́ mú ìjọsìn lé lábẹ́ aljid tó sì jẹ́ pé bùlùkù ni kí ẹ fẹ́ mú vestus ẹ̀lẹ́sìn kó sì jẹ́ pé àwọn àdúgbò ìtẹ́lẹ̀ yìí gan sẹ́yìn ní àṣejù lápòjúwe ok ó kó ẹ̀rọ tó sọ alexi ha papọ̀ al-ijtihad òun náà lè bá dúró àtọ́ra fi tahsil al-abd ọ̀rọ̀ bá tó tó fún ọ̀tọ́ra fi tahsil al-abd kéèyàn wá gbogbo ọ̀nà gbogbo àtàwọn àkàpẹ́ yẹn kéèyàn sá láti ìlú àtẹ́kẹ̀kọ̀ lẹ́yìn ọ̀fẹ́ òṣèlú ijtihad ijtihad gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àlùjíjú àlùjíjú àlùjíjú àlùjíjú àlùdíjú wọn ti ha méjèèjì ọjọ́ abàlẹ ọdá kan alùpàṣídà tẹkùn báyìí náà ọdẹ alùpùlù yẹkùn mọdà mọdùmùmẹ ẹ jẹ́ ká wá parí ẹ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ méjì láfi wá mọ kí ni wọn máa ń pè ní àlùdíjú ọrẹkìá àṣídà wọn lò alákọ̀ọ́kọ́ afọwọ abdullahi ibn amr abẹ́bùnà àbúrò àás àdíjẹ́ ń bẹ ṣẹ̀háì àmúṣọ̀lọ́lá àlọ́sánà àdúgbì sọ pàtàkì mẹ́gbàwẹ̀ mẹ́ṣẹ̀gbàdà àbúrẹ́bùnà àbúrò àás ó lọ bá mi sọ̀lọ́ àlọ́sánà òun fẹ́ mẹ́gbàwẹ̀ ó mọ gbogbo ayé láwẹ̀ àmì ara wọn sẹ́kọ̀ọ́ ọmọ àgbà báyìí ẹ̀mí wa àdúgbì sọ̀rọ̀ tó tó dẹ́kù tó dẹ́kù tó lé agbára àwọn gbà agbára àwọn ka jù báyẹn lọ àkírọ ó padà ń gba ààwẹ̀ ọjọ́ kẹlẹ sínú lọ́la ọjọ́ kan lọtúnla sínú ọjọ́ mẹ́rin àwọn ẹbí ńlá kéèyàn máa gbààwẹ̀ ní gbààwẹ̀ lónìí sínú lọ́la gbààwẹ̀ lọtúnla sínú ọjọ́ mẹ́ta fún àwẹ̀ àrẹbí dàrú ó bẹ̀rẹ̀ ní ọmọ fi ìdajì ọdún àbí ó mọ̀ bàrẹ̀ ṣé abẹ́ dínkù ló bọ́ sí àbí ìṣìyà àbí àlùmínú àbí àṣà ẹgbẹ́ bá gbára ìtura ọkọ̀ sílẹ̀ abẹ́ dínkù àlàmí ní abẹ́ dínkù torí pé torí kí hmm? torí kí bá sọ fún sọ́yìn. kò dúpọ̀ dákẹ́ ẹ̀sẹ̀ pé ọ̀rọ̀ fún ọjọ́ ayé gbá lásán lọ sọ́mọ̀ lábẹ̀ lásán lọ sọ́mọ̀ lábẹ̀ ẹni tó bá dáwẹ̀ tó lọ́wọ́ fẹ́fẹ́ fi gbogbo ayé òun dáwẹ̀ ìgbé àwọ̀ ẹ̀rọ tí àwọn mẹ́ta tí wọ́n lọ rè lọ́wọ́ àwọn ìyàwó àdúgbò náà lọ́sẹ̀ nípa bó ní bá dà àdúgbò náà ẹni pé àdúgbò máa ń jẹun ó máa ń ó máa ń sùn ó máa ń dìde lóru ó láwọn ìyàwó tí kan sọ pé àmà àlá fàlà àtàzàgbà fẹ́ni mi mi ti fẹ́ àwọn èkejì ní asùn ìgbàgbà rẹ̀ èkejì kẹta ní là áàpù lẹ́yìn ìdí ẹ̀ ní sùn. ìtàwọn sábà fẹ́ lẹ́ta sọ yẹn tẹ́jú jù kí ló ń fẹ́ jẹ́ وفيه نوع من الشدة على أنفسهم wọ́n sì gbẹ́ pé mú nǹkan lé fúnra wọn. so nísìsiyìí tí ìwà bẹ́ẹ̀ gbé àwọn ah, ojú máa ta ìdákun mi kú wà. àwọn olè serious gan o olówó ní fẹ́yàwó owó ní jẹun nà kó sọ fún rárá ìlà fún ọ̀pọ̀lọpọ̀ mo pa àwọn ọmọ bá jù afọ àtọ́jà wà wọn kọ́ ọmọ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kejì Salman al-Farisi ìṣẹ̀lẹ̀ àti ọ̀rẹ́ rẹ̀ Abu Darda ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ aṣọ yìí pé sàdúrà ń fárí sí ó lọ kí àbúdàdà lé ó rí i wípé ìyàwó àbúdàdà kò tẹ kò túra sí ìyàwó àbúdàdà sọ fún bàbá mi wípé ọ̀rẹ́ rẹ ọlọ́ọ̀ni ó serious rẹ ó ṣe kí ó serious rẹ ni orí kò bí rò nígbà tó dé Salman rí àpẹẹrẹ tí àwọn ẹ̀ṣẹ̀ ó rí wípé orí àwẹ̀ ló wà ọgbọ́n jẹun sàlùmọ́nára ìnìlà ààkùn hàtàtà mi ní jẹ tó fi jẹun nǹkan tí sàlùmọ́n ń gbé ọ̀rẹ́ rẹ̀ àmúta dá a sí padà ó pè sórí jíde láàlá jíde àtọ̀rọ̀ má múlẹ̀ tó bá padà sí ìdíjà ìdíje àwọn sùn ọ̀nà ìdíjà so gbọ̀dọ̀ tó dá lẹ́tọ́ tó fẹ́ sùn àbúrò àti àṣọ ó tún dìde yóò bí ó múná fílà látàlẹ́ yóò máa wọ́ lọ ó ní náà kí ló sọ fún náà ọ̀rẹ́ wá sùn ó tún di pé ìyẹn tó súnlẹ̀ sí ó tún di nà padà nígbà tó di ákùrù lẹ́yìn náà padà èsì ìdáwà kí o tààrọ́ ní jídù náà méjèèjì lórí mọ́sálà rẹ̀ tààrọ́ ní jídù tó fẹ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n lọ títú yẹ. Dá olóní jíìtì pé súnwọ̀ afọ́nsù tó gbé jíìtù yẹn ní kó lọ ẹ̀rí aláwọ̀ tó lọ fi dẹ̀lí. Intelligence sọ ní pé àbúrò máa ń sùn yóò tó ṣe kí yóò tó jí. Tó pàṣẹ wa ní sọ́dà ọ̀dà yóò yẹ ní sí. Àwọn alásàlá fún àìsàn àdúrà. Àìsàn àdúrà tí wọ́n lọ lákàlẹ́ ti àárọ̀ àtàwọn tó bá kíkẹ́ ẹ̀rọ tó kíyà mú lẹ́yìn nínú ilé rẹ̀ ó bẹ̀rẹ̀ aago mẹ́rin ọdún méjì ẹ pọ̀ nínú làákọ́rí èèwọ̀ bí akọ̀wé méjì sí ọ̀sìn látàlẹ́ tààrọ̀ ìbádà káàkà sí náà wọ́n yàn so àsùgbà àwọn ilé ìpínlẹ̀ orí súnà ẹ̀rẹ́ àwọn méjì kìí ṣe bó ṣe ṣe wàhálà tó ṣe mú bó ṣe mẹ́rin sí mẹ́rin sọ̀rọ̀ ní àbísílára ọ̀rọ̀ ní alhamdulillah sallallahu alaihi wa sallam omi tó bọ́ ṣe ṣe yẹn ló fi jíjù jíjù ọ̀wà bá wà bá kò lọ bẹ́ẹ̀ omi ẹlòmíì dẹ̀ wàgbára ó yapa gbára báyìí níbi mọ̀hádọ́rọ̀ bẹ́ẹ̀ ló tún yapa àgbádá jíjù wọ́n ní jíjù ẹ̀ tó ti tó agbára lórí ẹ̀rù tí wọ́n fẹ́ sọ ó múra dáadáa ó fẹ́ ṣe wá sí ó wà múra dáadáa tàbórí àga tó jókòó sí ẹwọ àga tó mi jókòó sí àgọ́ ń ké mi jókòó sí mi lè jókòó bóyá ní sùn wọ́n á gbé wọ́n á gbé àga ńlá àgbélé púpọ̀ ẹ̀ àga fẹ̀gbẹ̀ tó kó àga àwọn ọlọ́lá àfa wa jókòó sílẹ̀ ní àṣù àbìyà àfa yóò lù dúdú rárá ẹwà ká tó jókòó sílẹ̀ àga wọn èkó lé lọ́bàyẹn náà yíjú kò lé lọ́bàyẹn àti jíjù kí kí wá tó mú ọjọ́ òwúrọ̀ àgbọ̀ kiri sí mo ní jíjù àbá àtọ̀ bá ti wá wà lórí àgbà nílá rárá o. ìdáwò ni pé ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ àlẹ́sọ̀bà ọ̀sán tó ń sọ tó ń lò pé tọ́lọ̀ tó bá lè sọ ní kí ló lò ó. so àfàgáwò àfàṣọ tó wọ̀ òwe ló ṣe bá wọn wá dáadáa gbogbo gbà. Ah, kódà wọ́n bá tẹ́ bá gbé àga tẹ́ pé ac wà lára aṣọ tó wà ní ọ̀dọ̀ pé àga ac wà lára rẹ̀ láti bí ìdè sísá rẹ̀ òbí kò ní dìde nílẹ̀ lábáwá àga táwọn àgbà bá fi ṣe wá sí lábẹ́ àwọn àga ẹ̀rọ ìjọba lónìí lọ ac jáde lábẹ́ gbogbo ẹgbẹ́ báyìí gbogbo àwọn gbogbo ẹ̀ afẹ́fẹ́ ọ̀nà ọ̀fẹ́fẹ́ kó lọ́ pàfà wọn ni sùn àwọn olè òdìdí dùn owó sí olè lọ́ba àwọn olè òdìdí dùn rà so sàgbọ́n àti fáàrí sí ó dààbò dàda padà sórí àlejò láàrà ṣídátì àrà àfa sọ pé nínú ìkọta fúnjà nínú ọ̀rọ̀ sàmúlò àwọn sì ní pé alhaq tẹ̀tà àwọn máa fi àrà súnmọ́lá àrà ṣídà ọmọ ẹ̀yà yóò máa tà lórí àlejò wàṣọ lórí súnmọ́lá so àrísìnà náà ń pé afẹ́sàlàyé àti ìgbà rẹ̀ wọ́n sì dá kí ni akíni sàdúrà padà fi parí ọ̀rọ̀ yẹn àbúdà tó ní afa kí ni àlè lọ́sí kàrí kàkọ́ kí ni àlè rọ́bì kàrí kàkọ́ wọ́n lọ́sí kàrí kàkọ́ wọ́n lè áàlì kàrí kàkọ́ ó ní kó kálukú ní ẹ̀kọ́ rẹ̀ fún ọba lé lórí àwọn ará ilé rẹ̀ lọ́sọ̀ lórí rẹ̀ ìwọ gan ara rẹ̀ gẹ́gẹ́ ọlọ́kọ̀rọ̀ yẹn so èyí tí sàlùmọ́nù sọ yẹ nígbà kejì so ara dídò ní paríparí ẹjẹ tí lè sin bí ẹgbọ́n tẹ̀tí mo sọ yìí nínú Ramadan lórí àwọn ìlànà ọmọ ìyá méjì kan lẹ ọkùnrin làwọn méjèèjì wọn bẹ̀ dáhùn tí Ramadan ọgbọ̀n ọjọ́ gbogbo á pé ẹnìkan ò súnmọ́ ìyàwó ẹ̀ rárá yóò fi alẹ́ rẹ̀ tó kakọ̀ á ṣèbádà lọ́fídà ẹnì kejì yóò ṣe wọ̀nba díẹ̀ oṣù mara lẹ̀ àwọn tó dídùn náà méjèèjì. Yeah. àbí ta ni onígbà bí a fẹsẹ̀ ta Tani, oníjì dùn nínú àwọn méjèèjì ta ni oníjì dùn nínú àwọn méjèèjì kùdùmá àtẹ̀yẹ́kù ìjì ta ni oníjì dùn ta ni oṣù lọ sínú àwọn méjèèjì láti rí agbóhùn nípa àbúsọ. Olùsọ́sì, olùsọ́sì àbúrò sọ́sì, wọ́n yóò sáré lò. Àṣọ́rùwà rẹ̀, ọmọ ìyá méjì, mùsùlùmí méjì ń bẹ, ìyàgbé mùsùlùmí méjì, ẹnìkan nínú Ramadan láti bẹ̀rẹ̀ dópin oṣù mẹ́yàwó rẹ̀ ẹnì kejì òun oṣù mẹ́yàwó rẹ̀ kò ni kò ní ta ni òjì tọ́lọ̀ bá ta ni òsírọ́ọ̀sì pẹ̀lú àwọn ènìyàn làwọn ènìyàn gbà ṣe Thank you orúkọ ẹ tó ṣe pèsè ẹ tó sọ pé ó ń ṣe súnmọ ẹ wọn sọ pé ọlọ́ni òkè tàlá kó ẹ̀rọ tó sì dá so ẹni tí ò ṣe sásọ pé náà sáré dá sọ pé dára tí ò bá ti sọ pé ìwọ ni tí ò bá sọ pé kí ni o tí ò sọ pé ìwọ ni pẹ̀lú tó sọ pé ah, òkè tàlá kó lẹ́rìí pé òkè tàlá kó lẹ́rìí sí ẹ̀rọ náà tó so níṣẹ́ kò sẹ́ni kankan náà ẹ̀mí yìí ló sọ pé ìwọ ò Ah, nǹkan tó máa bá ṣe ní halal ẹnìkan wò pé halal ẹnìkan jí wò pé òun láwọn kan tó tún lè tó bẹ ṣe lásìkò yẹn ṣùgbọ́n wọn ò pé ní ìyẹsẹ̀ àbí aráàlú fún ẹni tó ṣe wọn ta la hàkì wà wọn wà lákàtà so àwọn kan yìí èyí gbọ́dọ̀ gbọ́ lábẹ́ kúrú máa fi náà kùn so tẹ́lẹ̀ tó bá wá sọ pé mọ́kànlá ní ìsìn tó bá wá dìgbà ìtìkáàfù ẹ̀ ń tó lọ ìtìkáàfù tó wá jọ pé òun fẹ̀ ìtìkáàfù lọ ọwá tó súnmọ́ ìyàwó ẹ̀ sórí jíjù orí kí ó yà ẹ́ ọ̀rọ̀ ẹ̀ kí ní ẹ̀rí ìgbẹ̀rẹ̀ ọmọ ìgbẹ̀sọ́ wọ́n láti bá ṣe rò ó nà wọ́n tún máa kí kú ní mọ́sáàjì ẹ̀ sì mọ́rọ̀ nìyẹn wọ́n láti bá ṣe rò ó nà wọ́n tún máa kí ní mọ́sáàjì ọlọ́run bá ní ẹ̀bùrọ̀ sí náà nígbà ti ṣe ìtìkáà so nígbà yẹn tó bá lọ sí òdíkì nígbà náà òdíkì kò kò yáàdù so nígbà mí bẹsẹ pé ọ̀rọ̀ mí bẹsẹ pé ok ìwọ sọ báyìí èmi sọ báyìí àwọn méjì ìrìnàjò ni dídú nítorí pé ẹni tó sọ báyìí ó sọ pẹ̀lú kí pẹ̀lú ẹ̀rí ẹni tó lọ sọ pé òun náà òun ò takò nǹkan sọ ṣùgbọ́n pé ẹ̀rí ló fi ṣe òun náà dẹ̀ ní tó wò ó sí náà òun náà ò sọ pé nǹkan yẹn jẹ́ wọ̀ bóyá schedule tòun tàbí nature tòun tàbí kẹmí nínú reason kò ní jẹ́sẹ̀ fẹ́ni ẹni tí ò bá ti sọ pé ẹni tó ṣe nǹkan ẹ̀ ṣe kí ni o ṣe tí ò dáa ṣùgbọ́n tó bá pẹ́ ní ọlẹ́kẹ̀kẹ́ náà lọ sásìkò ìdìkà àná òfúrufú òdìdí dùn torí pásítọ̀ tọ́lọ́ ní pápá ṣe kéde o ọ̀gá ọ̀rẹ́ ṣe fẹ́. so àwọn nǹkan yìí ẹ̀ bá gbọ́ yé dáadáa yóò fẹ́ ní òdú tó fẹ́ láti gba òdú àwọn ọ̀sáyẹ̀ so bí a ká dúró báyìí tó dá sí kẹfì ètò lọ so àwọn àfa tó wá fẹ́ a wá sàwọn contemporary issues tó wá fẹ́ mú wá sàwọn mọ̀sá ìlú kò sí wọn nǹkan tí mo fún yìí general principle bí ẹ̀ ti fẹ́ wú ọ̀rọ̀ ọ̀tọ́ wọn ni pé kó tó máa tẹ̀lé fún ètò ìwà ọlọ́run bá láàrin pé ẹ serious pẹ̀lú nǹkan tí a fún yín àtàrí tí wọ́n serious ní sẹ́yìn pé kátẹ̀ bá lù náà alukó àrùn kẹ̀lé alukó àrùn kẹ̀lé quran kíkà ìbáadà bẹ́ẹ̀kọ́ ó sì wà nínú ẹ̀sìn wa wípé lẹ́yìn sàmìnà mọ́nìlàmì tàbọ́nìlàmì quran ẹnikẹ́ni tí kò bá kàlùkù án dáadáa nàbísọ́lá sáàdù òsì lórí súnmọ́ dáadáa zẹ́yìn quran ẹ̀ka quran pẹ̀lú òun tó dáa bá wá fún wa lóòjúra nínú abẹ́kùn Naam. Ṣé bákan náà wọ́n ṣe rí? Naam. Ẹni tọ́lọ̀ ń bábá fún ní ohun. Ẹni ìran ohun tọ́lọ̀ ń bábá fún ọ̀dọ́ tó bá ka Kùránì bẹ́ẹ̀ lábẹ́ títù rẹ̀. Ẹni ìran ohun tọ́lọ̀ ń bábá fún ìrọ̀ èèyàn lọ́rùn láti ka Kùránì kẹrí. Tí ó kà á pẹ̀lú àwọn òfin tó ṣe nípa Kùránì tí yóò fi wo ọkàn gbọ́ tí yóò fi wo etí gbọ́ lábẹ́ jídù kílẹ̀ ìwọ̀n àwọn afáàdé àti sallallahu alaihi wasallam ó ní kí Abdullahi bin man bin Mas'ud ó kà Al-Qur'an pé abẹ́kù abẹ́kù Mas'ud nínú nǹkan táwọn afáàfáà rẹ̀ ni pé nínú ìdí wọ́n lè fi sọ pé abẹ́kù Mas'ud kà Al-Qur'an pé aláàsáàánú rẹ̀ pọ̀ nípa kámọ̀ àǹkà pẹ̀lú òdòdà. Abdullahi Mas'ud, man arada yaqra al-Qur'an kama unzila Muhammad falyaqra'hu bi qira'ati ibn Ummi Abd. Àrùn sallallahu alaihi wasallam ní ẹgbẹ́ ka Qur'an bí ọlọ́run ilẹ̀ ńlápá sàdọ́m sọlá àṣọlá àti ẹgbẹ́ kúrò abúlé mùsùlùmí pàtó níbi ayé àkàrà wíṣẹ náà tàwárẹ́ nìkan láàrin wa táwọn kúrò máa bùrọ̀ àríkà dáadáa ọlọ́run bá fọ̀rọ̀ lọ́rùn pẹ̀lú ohun ẹkùn tá a bá gbọ́ yóò fa etí wá káàkà á gbọ́ bẹ́ẹ̀ pé àkùrọ̀ àlùfọ́ á gbọ́ àbí àkùrọ̀ àlùfọ́ wa ó eh. jẹ́ ara kí ara jù lára pé èèyàn serious pẹ̀lú ọmọ bá fẹ́ kúndùn máa ti dá èkó wà nítorí pé níbi kíkà yẹn ọlọ́run bá ní àwọn tó yẹ pé tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n yà tún lè yá àlẹ́ ìhì àyà tún ìfàmìlà tún ìdá tún lè yà ó gbúdọ̀ nílapa nínú kí ni o nínú ẹ̀kọ́ so àwa wa ẹ̀kọ́ kò gbọ́dọ̀ kúrò àná kò kà abẹ́jọ́ kò kúrò tàlà wa àwa nígbà tó afẹ́sọ̀ afẹ́ gbọ́ àlùkò àn kó lè bàjẹ́ pé yóò ṣe kí ni o yóò nílapa so kéèyàn kà kò hàn kẹ́ni kan ọmọ kọjá pé ọlọ́run bá kẹ́ pẹ̀lú o kà kò hàn ẹnìkan wa bẹ olóhùn púpọ̀ oníkàkà bọ́ọ̀ ọmọ Usijue. Usijue huduma ilé ká gbogbo ọ̀nà tí wọ́n bá ti mọ̀ dáa tó mọ̀ dáa tó jẹ́ pé yóò dùn gbọ́ létí ẹni tó fẹ́ gbọ́. Bákan náà, ìtumọ̀ rẹ̀ yóò ṣe é fọkàn tẹ̀lé ọ̀dọ̀ àwọn tí wọ́n gbọ́ kan. Torí pé níbi kí wọ́n gbọ́, ó wọ ìfì wọn, ó ìyàtọ̀ mẹ́rin àárín àdídù àṣídá wọ̀lù a sì mọ́ dára wa padà sórí àdídù àmì àwọn lórí kí ni o lórí àṣídá àwọn òdòdó àmọ̀ dára wa padà lórí sàmọ́ ìfàrísí kó ìṣe bó dáa ni o àmọ̀ dára وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته 嗯。